الحمد لله والصلاة والسلام على رسول الله باب قول قول الله تعالى يشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون باب لوحة orí ẹ̀ náà ni a ti tẹ̀síwájú ní ìjókòó tó kọjá lọ àyà sóra àtìfáì ìkẹtàlá tó kẹrìnlá àwọn òbílá nínú ṣètọrọ sí wọn lẹ́yìn náà tẹ̀lé ọ̀nà ìdóòlù máa yàmìkónà ní tẹ̀síwájú إن تدعوهم لا يسمعون دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير نعم àwọn olùkẹ́jẹ́ ìgbésẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n kò ní agbára lórí ètò owó tàbí ìgbésẹ̀ bí ẹ bá pè wọn. wọn kò lè gbọ́ ìwé yẹn rárá. wọn ní gbọ́ pé. bí wọ́n tilẹ̀ gbọ́. bí wọ́n bá gbọ́. wọn kò ní dájú lóhùn. wọn ò ní dáhùn yóò kọ bí ti wọn ṣe orogún bí a ti máa ń ṣe pẹ̀lú ọlọ́run. wọ́n kàpọ̀ yìí. bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tí ó lè fún ọ ní ìròyìn gẹ́gẹ́ bí ti ọlọ́run alákòóso. ọ̀rọ̀ kò tọ́rọ̀ mọ́ lẹ́yìn ọ̀rọ̀ náà ṣé ọ̀rọ̀ náà wọ́n bá tún ìyẹ̀dú tí ò bá tún ìyẹ̀dú kéèyàn gbọ́ yé àmọ̀ ṣàlàyé àṣekúṣe àmọ̀ pààrọ̀ torí pé kò sọ̀rọ̀ mi lẹ́yìn ọ̀rọ̀ títí yóò fi yé ẹni tó fẹ́ là yóò sì fi yé ẹgbẹ́ bẹ́ẹ̀ parọ́ àṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àyà yìí ní ìjókòó tó kọjá lọ lábẹ́ àkọlé yìí náà ni àdéhùn tí a bá táwà bẹ̀rẹ̀ lórí ẹ̀ lónìí. وفي الصحيح عن انس رضي الله تعالى عنه قال شج النبي صلى الله عليه وسلم يوم احد وقصرت رباعيته فقال كيف يخلق قوم شجوا نبيهم فنزلت ليس لك من الامر شيء حديث انس ọlọ́mọba àkọ́bá àjọrò sí wọ́n ní wọ́n dá ànábì lọ wọ́n ta lọ́gbẹ́ lọ́jọ́ ogun owó ìrọlọ́rọ̀ àìsọ́dà kódà wọ́n rún ní eyín ọ̀gbìn eyín kọ̀ọ̀rọ̀ nígbà tí wọ́n lé ìrìn tẹ̀lé ọ̀pọ̀ àwọn ọ̀sán náà wà pọ̀ wípé ìrọlọ́rọ̀ àìsọ́dà kéèfà yìí ti lè kọ́ ohun ṣáàjú nàbí ìyàwó báwo làwọn tí wọ́n dá ọgbẹ́ sára nábì wọn ó ti bèrè yẹnni pé àwọn tí wọ́n dá ọgbẹ́ sára nábì wọn ò lè bèrè ànábì tọ́lọ̀ rẹ fún wọn ó ti tọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ wànábàlá lóṣọ́rọ̀ kẹta one twenty eight lẹ́yìn ìgbà láti àdìmẹ́rin ánú ìgbà kò kàn ó. olùdíyẹ tí ó kọ nínú ọ̀rọ̀ náà. kò kàn ó ní wọ́n ti lè àjọ òṣèré jèrè kò kàn ó. òwe ìbádárí jù wọ́n tàbí kí ó jẹ wọ́n níyà dájúdájú alábòsí ni wọ́n. kí lẹ́yìn àjọṣepọ̀ àdéhùn yẹn pẹ̀lú sọ́tò. باب قوله تعالى أيشركون أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون kí ló fà táwọn èèyàn máa ṣe bọ tí wọn máa mú tọlọ́n dá ní ẹgbẹ̀ra máa làyà sọ̀rọ̀ kò ṣe á àwọn kan tí ò lè dá kankan tó jẹ́ pé a náà ni ìyẹn la síríìtì lọ làwọn abájọ́jà àdéhùn yìí. dá tẹ́lẹ̀ òfin tí bọ́ọ̀dì wà ní nìkan ojú kí ọlọ́run bá ara ta ìbànújẹ́ níbà oníṣẹ́ ìfàyọ̀ fi lè kọ́ mú ṣáàjù nàbí ìyàwó àwọn ẹlẹ́wọ̀n yìí ò lè jèrè o tí wọ́n bá ìṣe kèsìrí débi pé wọ́n sá ànábì lọ́gbẹ́ ìlú bí ayé àìsèkè lọ́kalẹ̀ lẹ́yìn sàlẹ́ kàmínà àmọ́ kò sí kí ni. kò sí èyí tí ó kọ̀ nínú ọ̀run. ọlọ́run ló dábì dá wọn. òun ìbájá nínú wọn àbí tó ìjọba ń yà. Ìjọba jẹ́ pé ń bá ti mọ̀ ilé ìyà lọ́rọ̀ wọn ó tọ́ sí, wọ́n jẹ ìyà lẹ́kùnrẹ́rẹ́. Ṣé má foríjì wọn pààrọ̀ ká tó kí n má foríjì wọn? Nígbà tá a bá wá ń ṣe àlàyé lọ lórí ẹ̀ ẹ̀kọ́ ńlá ló bí ẹ̀kọ́ ńlá la fẹ́ rí sí mú bẹ́ẹ̀ o. ẹgbẹ́ gbọ́dọ̀ dáná yọ lọ́wọ́ bá sọ ẹgbẹ́ gbọ́dọ̀ tó sọ̀kà láti sọ́nà. bí wọ́n ti jẹ àti bí wọ́n ti ní ṣe jèrè kò kàn ọ́. lójú ogun owó tẹ́lẹ̀ tó báyọ̀ lọ́gbẹ́ lójú ogun tó gbèrò àti pààyàn. eléyìí قال أبو سعدات الشك في الراس خاصة بالأصل إنما بصير وصحيح لأبي روبولو تقول له orí ni a ti máa mọ̀ sí ọgbẹ́ yẹn kọ́ sí kò túmọ̀ sí pé kò lè ṣẹlẹ̀ sí omi ṣùgbọ́n orí ló gbèrú ká máa fẹ́ sùn jà lédè lárúbáwá ayé kí wọ́n kọ́ nǹkan máa lórí mi. wà ó wà áyẹ tuntun àwọn òbí ṣe ń ayùjà rí òwò fi wà ẹ̀ṣọ́ gbèsè ọkọ ni àbí fi àbí pákó. súnmọ̀ sọ́mi làfi wẹ́rì yìí ní làbọ̀ wọ́n padà ń lò fún àwọn mi náà. وذكر ابن هشام من حديث أبي سعيد الخدري أن عصبة ابن أبي وقاص هو الذي كسر رباعية النبي. wọ́n bẹ̀rẹ̀ sí sọ èsì ẹsẹ́ni kọ̀ọ̀kan wọ́n ṣe lójú ogun old ọ̀sẹ̀ tí wọ́n ṣe fànàbì sallallahu ta'ala sallam wọ́n ní ọ́fíbà ọmọ àbíwá port pé òun ló yọlé yìí kọ̀rọ̀ àtòkìlì tó jẹ́ tìsàlẹ̀ wọ̀jára àṣàpàtà òlè ó yá òun ta ní nǹkan níbi èsì òkè lẹ́jẹ̀ fi ń dà. wàhánà tó láì pé ṣìhádì lórí ó wà lẹ́nu iṣẹ́ jẹ̀bú ìwádìí olókọ̀ nǹkan mọ́ lórí lójú ní gbangba wájú. wàhánà tó láì pé kọ́mìà jọ̀rọ̀ àwọn òkú wàjú náà ti ẹni tá a dákọ̀ yìí wọ́n lòun ló fọ́ ọkàn níbi parí ẹ̀kẹ́ kọ̀dátà láti alìkọ̀táàrì nínú sí láti méjìfàrí kìíní ìjọmọ̀ gbé sórí sáńpẹ̀ ní méjìfà àwà náà fi ń jagun bó ti fọ́ nǹkan mọ́ jùsẹ̀ ọlọ́run bá níbi orí kìíní yẹn náà fi sán tó ń bára wọn mú ọ wọlé láti di ara kìíní sáń gbé sórí náà ló fi wọlé pé kí rọ̀bà ìyá ti ìyẹn ló wà lọ yọ èyí ọ̀dọ̀ yìí ẹ̀kọ́ rẹ̀ nábì sọlọ́lọ́ ọ̀dàlọ́ sọ́là ẹ̀rí fẹ́ẹ́ fọ́ nǹkan mọ́ lórí mi tó lágbára pọ̀ bí kéèyàn ń sákìtì tó lágbára nǹkan sọ pé àti ah, ìbá ti koto tó dé kò bá jù máa lọ báyìí kó oríṣi ẹ̀sán nìkan yẹn bọ́ sí àìsàmọ̀ ìyá mi torí ara irinṣẹ́ níbi fáwọn àwà yẹn ló wọlé sí kọ̀rọ̀ eyín kọ̀rọ̀ ká lè mọ̀ pé kéde wọ́n ti dán wo wọ́n mì ní ẹni o. Bàkọ́ọ̀lù ẹ̀wà ánà máa lẹ́gbẹ̀ẹ́ ní Sinan, Mọ́líkọ̀ ọmọ Sinan. Mọ́kọ̀ dáàmù ìwájú rọ̀ sórí láì sọ́lọ́lọ́ ọ̀dà àdàkọ́lá wọ́n dáadáa olówó gbẹnu sí tàbí tá a dákọ̀ ìlú gbẹnu síbi ẹ̀jẹ̀ tí ń fẹnu fà tí ń fẹnu tí ń fẹnu yí lẹ́jẹ̀ òfin wá tó nǹkan mọ́ lẹ́jẹ̀ òfin kàálẹ̀ púpọ̀. Ọ̀pọ̀ ọ̀rẹ́ láwọn sọ̀rọ̀ lọ́wọ́ kan láǹkà mọ́tò pàtàkì náà kò ní jóná. Bó o ti jọba jẹ́ nù. yàwó mọ̀ ọ̀pọ̀ jù lọ́jọ́ owó jù owó ìdáwó yìí ṣáàkì àlìmọ̀dínà mọ̀dínà kìí ní ọwà قال صلى الله عليه وسلم اخذ اوكي اخذ جبل يحبنا ونحبه اوكي كان كان سنة رسولنا نموانا هو جبل معروف كانت عنده الواقعة àìmọ̀tòrò òkè kánú tó gbajúmọ̀ ní Madina níbẹ̀ lóògùn ti wáyé fàwọ̀wí ìfàsílẹ̀ ni wọ́n bá fi ogun yẹn wọ́n bá pè ní ogun Uhud torí pé ibi òkè Uhud ló ti wáyé wọn. قوله صلى الله تعالى وسلم كيف يفلح قوم شجوا نبيهم gbọ́dọ̀ ànábì sọlọ́gbà wà sọ́lá yíṣu báwo làwọn èèyàn kan ó ṣe jèrè àwọn kan tí wọ́n dá ọbẹ̀ sára ànábì wọn záàdà muslim lọ́dọ̀ ìmáàmù muslim rahimahullah wọ́n fi fún ọ̀rọ̀ yẹn kásáró ra ìyájá wọ́n kàlẹ́ yín ọ̀gàn wà á sì mọ̀ wájà wọ́n sì gbẹ̀gbẹ̀ lójú ẹ̀. ọ̀rùn wù bá ń tí wọ́n sọ wípé nígbà tó ti sọ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ láyé àbá kalẹ̀ láti fẹ́ mọ̀ pé lẹ́yìn sọ aláìsà bí nàìjíríà àmọ́ ìjẹ́ yìí kò kàn ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àfihàn كأن النبي صلى الله تعالى عليه وسلم لحقه في تلك الحال يأكل لفلاح كفار قريش abara la nabi sallallahu alaihi wa sallam kìí sọlọ kìí sèmàláyíkà kìí sálùjànú ebi máa tẹlẹ sọmọ èèyàn tẹlẹ sí ó dàbí ìgbà tó já kàn ìyẹn lọ́rọ̀ olùmọ̀ tí mo ń kà yìí ó ní ó dàbí ìgbà tá ànábì já kàn tí ó já kàn níbi pé àwọn eléyìí ò lè sí lọ́wọ́ ó dàbí ìgbà tó fẹ́ pé òjijì ọlọ́run já kàn pé àwọn eléyìí ò lè gba àwọn lè gba sọ lọ́wọ́ lè gbọ́ lọ́wọ́ kọ́ mọ́ ìlú mi wú bẹ́ẹ̀. fàfíìlì láwù bí sábà bìdáálí torí bẹ́ẹ̀ tó ti ọlọ́run wá wí sallallahu alaihi wasallam lọ́lọ́run wá sọ pé láyé bàlákà nínú àmì ìṣe kò ọ̀rọ̀ dáwà ọ̀rọ̀ bó tètè gbájú mójútó ayé kí ni kúmọ̀ ẹ̀ àwọn akíwò òmò òrìyẹ lè la àtúbọ̀tọ̀ ọ̀rọ̀ ọwọ́ náà ló wà wọ́n gbé dájọ́ kalẹ̀. nítorí ìṣẹ̀lẹ̀ ìjọ náà tó sí láìpẹ́ ìbẹ̀ ni wípé ó jẹ́ pẹ́ ní àwọn kẹ̀kẹ́ yẹn bọ́ lọ́wọ́ àwọn ọmọ mi torí pé ojú ogun ni wọ́n wà. àmọ́ nígbà tẹ́mi wọn ò bá bọ́ tí wọ́n padà lọ pé ẹ má jà kàn fún wọn lè sí náà mọ́ ẹ má jà kàn fún mi fún wọn lè sí náà kódà tí sáàrin ẹ̀fẹ́ẹ̀tì ni pé kí wọ́n ti náà a ẹ̀fẹ́ẹ̀tì pé lókun míì àbáwọ̀ tẹ́gẹ̀ẹ́sì ajagun tòní abájátọdún yìí abájátọsí oníkálùkù wa fúnká àtàwọn òkú fún wọn fún àwọn tó tọ̀ yẹ expectation wa ni pé à ń retí kálímọ́tì ṣàhádà Allah ilaha illallah wa Muhammad àwòkúrò lọ́dọ̀ wọn. Kìí ṣe pé à ń retí pé tóun tó fi ọdún sí ẹbílẹ̀ ẹjá pàdé gbogbo ọmọ oṣù tí ń bọ̀. À ń ní sọ̀fà gbẹ̀mí ẹ̀. Rárá, a ń gbóná ẹran kan pé ó ṣe ṣe fún ìgbà Ó ṣe ṣe fún ìgbà síláàmù ọ̀rọ̀ míì níbi ìpèpè míì níbi dáwà míì. fọ́nbì à ń ka ìṣàlì máa bá tọ́tí mo rán ọ lọ. wàdùn alàdùhà alàdùhà ìrọ̀bì ọlọ́run bá rẹ̀ ni wọ́n máa pè máa bẹ̀ ẹ́. ọlọ́run ní àtìyẹn ni pé ìfúnmi ni pé máa ti dùhà mọ́jú wọn pépè léyìí yóò mú kí ní ìlú ìdá lórí bóyá ìjà kàmùnà. قال ابن إسحاق إنه سيرة lẹ́yìn sàlákà nínú làánú ṣe olùmọ̀mí ìfún tú ọ̀rọ̀ mi wọ́n ní kò kọ́wọ́ ànábì o mọ́tò wọn tẹ́kẹ̀ o sí ìbáàdí mọ́tàjọ́ ẹrú sì mi o ìlànà àwọn tẹ́kà bìbí sí in àti tí mo kọ́ láti ọmọ ṣe lára wọn. kọ́ọ̀dù وفيه عن ابن عمر رضي الله تعالى عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول اذا رفع راسه من الركوع في الركعه الاخيره من الفجر ثم صلى الله عليه وسلم في الركعه التي من صلاه الفجر فما تقول الجمهور ọjọ́ ọlọ́pàá tí wọ́n wà pé allahumma li'an fulana wa fulana ọlọ́run bá ń sẹ́bi lé lágbájá àti lágbájá ilẹ̀ àti fúlànà wọ̀ fúlànà ó dá fún wọn ní o lágbájá ń dá fún wọn ọlọ́run làánà wọn làánà lágbájá làánà lágbájá ní ọkà ilẹ̀ kejì tọba ti kó lókè máa dà máa yà kó àlọ́ lẹ́gbà tó bá tó sani ọlọ́run lọ́mọ ní hamida tán bàbá náà wàrà kàlhámi tó sọ bẹ́ẹ̀ tán onítọ́ náà máa ń ṣe ìmọ̀ ṣe ìmọ̀ sọ bẹ́ẹ̀ ní sẹ́bìlì lágbájá làánà lágbájá fa an sọ̀rọ̀ ọlọ́run yẹn sọ̀rọ̀ kàbí náà àmú ìṣe láyé àtọ́ sọ̀kalẹ̀ tó dábìyà lẹ́nu kò sí sábàbí ayé àtọ́ sọ̀kalẹ̀ sábàbí rẹ̀ àlànà àtọ́tù àlèbàádù mìíràn ẹ̀kọ́ nínú káyọ̀. Ṣé máa sọ pé làánà ìdìnà síkẹ̀rì ìdìnà sáànù ni tí ọlọ́run láàánú yẹn. Sápù àsápù wàdùwà Afro أهل اللعنة الطرد والإبعاد من الله ومن الخير ìgbéjìnà sí kẹlọ́n àti tẹ̀dá onílànà fúlànà lágbájá àti tàmẹ́dò ọlọ́run fẹ́ ṣe wọn yà ní sọ̀fọ́wá nínú ọmọdíà sọ̀fọ́wá ọmọdíà ìlànà ìdíjà kọ wàtò hale ọmọ hánú àti hárìsọ ọmọ ìṣẹ́ àbúrò كما بينه في الروايات الآتية هذه الروايات تبقى جوار في البوية وفي جواز الدعاء على المشركين بأعيانهم في الصلاة ومن títẹ́bi lé àwọn ojúlówó kékeré kan tó yẹ ó sọ wà á nà dáálé kàláyà tó rò sí sọ̀lá tó bá ìpinnu sọ̀lá nígbà tí yẹn ká àdìgbòlù tó bá sọ̀lá tó jẹ́ tó jẹ́ pé kò yẹ ká sọ̀rọ̀ mí nínú sọ̀lá tó yẹn àti ọ̀rọ̀ sọ̀lá. لين بديل سيدنا الله سمع الله لمن حمدا قال أبو سعدات أي أجاب الله حمدا حمدا هو تقبله ثم رأيه أجاب الله حمده وتقبله ìlú abẹ́ lọ púpọ̀ níbi àárín ẹ̀. nínú ẹgbàá wa mi wọ́n ní ti fi ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òjò ọ̀pọ̀lọpọ̀ يجمع على صفوان بن أمية وسهيل بن عمرو والحارث بن هشام أو تعتقد إن شاء الله اليوم وفيه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فينا أنزل عليه أنزل عليه وأنزل عشيرتك الأكرمين حتى المسجد يعني níbi gbólóhùn pé wà fí ìwà àyàtọ̀ nínú ìgbà wà àdéhùn kan yájẹ́ fún sọlọ́gbàwọ̀ àìsálẹ̀mù aláfọ̀kan ní ìlú ọmọ yẹ ọ̀sẹ̀ ilé ọmọ àmọ̀wà bíi hárìkù ọmọ ìṣá àwọn ẹ̀ka ajá pọ̀ ju tọ́lọ́mọ sẹ́bílé wọn. wàdálíkà ètò pàlùpẹ̀lẹ̀ àjànú òwúrú òwúrú lùmùsùlùkì yóò máa wù àwọn ọ̀dá àwọn olóòtà lọ́jọ́ òhun òhun ni wọ́n ló lè yìí bàbá kò dé bà láwù nàbí sọlọ́lọ́wọ́ àdìsọ́lá fèdè ọlọ́wọ́ á gbà bá nàbí rẹ̀ sọlọ́lọ́wọ́ sálọ̀ sọ́lá èpè tó gbé wọn sẹ́ ọlọ́wọ́ bà fún bẹ́ẹ̀ tolo tẹlẹ bẹlẹ anzara lọ tolo sọ kalẹ nítorí lẹ́yìn sọlá tẹlẹ nínú àmì ṣe àwọn yàtúbà àníyí má yà má yìí wọn ro níbi kí wọ́n mọ̀ ẹgbẹ́ wọn tẹ́tẹ́ wọn àwọn yà túbà ní kí sí tọ́lọ́ wọn tó gbà tó túbà wọn. àwọn olùwọ̀n á fi ibà wọn àdìgbò jẹ́ kí wọ́n pa wọn sínú ìbínú ọlọ́run. fàtàbà àléhìn ọlọ́run wá gba títí bá wọn tí wọ́n ló tẹ̀lé fa áfílámù wà áfùnà ìsìlámù. àwọn èèyàn wá sí ìsìlámù wọ́n ti tàbí. wọ́n di sáré. Fa Asilamu wà Hasuna Ìsìlámù hàn. Wọ́n fi Ìsìlámù, wọ́n gba Ìsìlámù, wọ́n ti fi Ìsìlámù dáadáa. Torí ẹ̀ gbogbo wọn ti sá gbọ́dọ̀ òkè ni wọ́n di Allah ọ̀tàdà àníwá yìí. Ẹ wo ìfaradà àti àtẹ̀mọ́ra. wọ́n jọ jókòó pẹ̀lú àná nígbà ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ sálọ sọ́là ẹwà ó sì fi hàn ẹwà wọn tó ká níyàn ọ̀gbìn ẹwà tó ká lọ́jọ́ wájú wọ́n sì jọ wọ́n àwọn wájú wọ́n jọ bí ọmọ ìyá alájọ náà. وفي هذا كله معنى شهادة لا إله إلا الله الذي له الأمر كله يأتي من يشاء بفضله ورحمته ويذل من يشاء بعدله ورحمته gbogbo eléyìí ń bẹ lábẹ́ gbólóhùn pé kò sí ọba kan tó tọ́ kábíjọ́ sì fún àti Allah subhanahu wa ta'ala ọba tó fi hàn ní gbogbo kápá gbogbo ọ̀rọ̀ ọ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ pátápátá òní máa ti sọ sọ́dọ̀ fún ẹni yóò tó bá fẹ́ di ọmọdé níwọ̀n àmọ́tì pẹ̀lú ìkẹ́ rẹ̀ ọlọ́run tó àti bẹ́ẹ̀ fún wa. wàyí nílùú máa ń yẹ̀ ẹ̀yin náà ti gbọ́ náà ní Yorùbá tó yege wọ́n ní ajá tó sọnù kò ní gbọ́ fèrè kí ni kò o níjó ní àwọn ọmọ àtẹ̀gbẹ́ lábúlé wa ẹ̀rọ pé gbogbo ọdẹ tí ń bẹ́ẹ̀ Yorùbá ni wọ́n wá ti bẹ́ẹ̀ bí ẹ̀nà ìka lọ́dún kó tó ní kójú bẹ̀rẹ̀ àwọn akọ bàtálíọ̀n tó mọ́ mímọ́ wa ọ̀dọ́ wa ti jẹ̀ta àwọn méjì kan tó wá wá wọ́n wá mi wá lè rè pé ẹ̀dá kò ń dò tí ẹ̀ bá wa rájà kan bàtà lọ fún. mo ní ìwò lẹ́yìn wà àdúgbò lẹ wà wọ́n ní lọ́ọ̀rì tí lọ́ọ̀rì náà lẹ́yìn wá ẹ̀wò lọ́ọ̀rì ní ìgbàjà wọ́n wá wa. àtàwọn tí wọ́n ń dẹ̀gbẹ́ àtàjà gbogbo wọn ni wọ́n sì ń pera wọn nígbà tí wọ́n darí tó fi nígbà tó darí sọ lẹ́yìn

lẹ́sìn àkéèsí pé láyé lónìí kò sí ọlọ́ọ̀fẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ pé kìí ṣe ṣéèkù kan àbí malam àbí abi ló ti wá àti bẹ́ẹ̀ nìkan tó gbà sílámù nígbà àìgangan ló tẹ̀lé tọ́lọ̀ sọ pé tí wọ́n sọ fún máa ń tó fẹ́ ṣe ní tí o ti fẹ́ nìkan ló kojú ló kojú kò pé Islam ti jẹ́ nìbó ṣe rí ni ẹwà rẹ̀ ni yóò ti Islam dáa jẹ́ nígbàdí ní Islam lọ ọbẹ̀ nínú ọkùnrin ó sì bẹ̀ ní obìnrin. bẹ́ẹ̀ náà lánàá ọ̀nìyàn ló láàlọ́ mọ́nù wà pẹ̀lú ágílù ọlọ́run àfi ẹ̀. bí ẹ bá sọ nù dáhùn òfin tó yàrá àfọ̀tẹ́lẹ̀ òfin mọ̀nà bá fi sọ tó yìí wọ́n ti ké tó yìí tí bá ń gbé mọ́kà lù kárọ́mà ó ní kò síbi tó láti mọ́kà lọ lórí ìtàgé àríyá kò síbi tó láti mọ́kà lù haram lọ sórí haram fi mẹ́ndẹ̀ lọ́sẹ̀ mọ́kà ní gbé tó fi lo wàhálà tó fi yà kò ní sí ìsìlámù o sọlọ́wọ́ bá ti ṣèdáyà fún olè ìsìlámù kí gbogbo àdánù mọ́kà àtúntò tó bá ìmáàmù tó máa wọlé ojú ẹ̀kọ́ nílẹ̀ ìsìlámù. kódà wọ́n lè máa sọ fún mi pé a ah, ìsìlámù rẹ̀ wà ó àmú ah, láti ìsìlámù ní òwúrò bí kò láyé mi. ń dọ́gbọ́n orí ṣe wọ̀lẹ̀ yàtọ̀ tó ta ọlọ́mọ tó wálé nìyàrá. wàbí hàdà bí na sọ̀fì àwọn bí na ìjà àwọn àpèjúwe yìí wàdọ̀rọ̀ yìí àtàwọn àrídájú yìí ما يبين بطلان ما يعتقده عباد القبور في الأولياء والصالحين أبا جوكا بروكو تان وشنا ما في تاريخ أو في بينو تاريخ في سوكا أبا جي فتا فتا بل في الصوابين من أنه إلى جوكا ناس أجوكا ناس كي ينفعون ينفعون من دعاهم موسى فنفن جوبا سوى لشيخ àbí gáwò àbí kúlù tó pè wọn lóko tí wọ́n sọra wọn tí wọ́n dà lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ̀yàmìnà òun náà mọ̀láyàdà tí èyí máa ń wọ́n máa ń ba ẹni tó bá ti sáájú wọn là níbi ìṣòro àtàdúró ọ̀sùn hánà mọ̀láyàdà bẹ́ẹ̀ náà wọ́n wà bẹ́ẹ̀ náà fáwọn ìgbà ó mà ṣe ni láàánú fún wọn kápọ̀ yé wọn jìnnà sí àlùkòrá kẹrì fún òbọ̀rọ̀ náà wáyé وذلك عدل الله سبحانه وهو الذي يحول بين المرء وقلبه وبه الحول والقوة nígbà kí la àríkà ti fẹlẹ yìí àníbi sọlọlọ ló sọlẹ ó ní àlọrùmọ ilẹ̀ àánú lọ́rùn tí ó lágbájá dínà sí kẹ Ọlọ́run ní táwa làwọn táwọn nàbí ìfọlọ́lọ́ sáré ọ̀sánà. àwọn olùkọ́ tó sọ náà wọ̀ mí wípé àwọn èèyàn kan pàtó dáadáa bí wàá tẹ̀bi lé ayẹ̀dẹ́gbọ́lọ́ ti ní sí ìtọ́rọ̀ wọn jà sí níbẹ̀ yìí tọ́rọ̀ wọn ti jà sílẹ̀ ṣùgbọ́n ìtàn sọ fún wa ni pé sójà jù òun ni ká máa ṣe dùwà ìjẹ́rí ọ̀tá ká máa wá ṣe àdúrà láwọn ọ̀tọ́ tẹ̀sẹ̀ Islam ní àdùkú ló ti wà olùdájọ́jà kan pàtó yẹn àwa táyì fún ànábì ọlọ́run yẹn wọn àwa táyì ṣe ànábì ọlọ́run àmọ́tẹ́ ni wọ́n bàjá sí àtúwájú ìdájọ́ kalẹ̀ wípé kò lè bàjá sí ìrè kò lè fi Islam ọlọ́run jẹ́ jẹ́ bá tiẹ̀ jẹ́ ni àwọn àtàdúrà ìdáyà fún wọn àwọn àwọn àtàdúrà ìjẹ́lẹ̀ ọ̀fẹ́ nínú àdíkà àdírẹ́tọ̀ rọ̀bí ọlọ́run tààrà rẹ̀ قام رسول الله صلى الله عليه وسلم حين انظر بلا انزل الله عليه وانذر عشيرتك الاقربين nígbà táyà ìsọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wa sallam aya twenty two and twenty six aya two hundred and fourteen aya traffic to arọ two hundred and fourteen wà á ń rìnrìn àṣeyọrọ kájà ní akọrin àti pé kó ṣe ìkìlọ̀ fún àwọn ẹbí rẹ̀ tí ó súnmọ́ fún un ti wá àti báwọn ẹbí rẹ̀ tó súnmọ́ ọlọ́ọ̀bá náà ti sọ̀rọ̀ dàgẹ́kọ̀ọ́ òun gẹ́gẹ́ ọlọ́ọ̀bá sọ̀rọ̀ míì ti wá àti ẹbí rẹ̀ tó súnmọ́ ẹ̀dẹ̀ síwájú. Tí wọ́n bá ní kan sí rẹ, sọ pé dájúdájú, èmi bọ́ ikú òsìgbè ohun tí ẹ̀ tí ẹ̀ ṣe iṣẹ́. Tẹ́ńtẹ́ǹtì tí wọ́n ṣe kọ̀, ó bẹ̀. Lórígbà tí èèyàn kọ̀, kí n kọ ọ̀rọ̀ tọ́tọ̀ lẹ́nu. Ó fún wa ní òye wípé wọ́n lè kọ̀ sáà náà nì lẹ́nu. Sọlọ́lọ́ òtá àrọ̀ sọ́là. Láàpù wáyé. ẹ máa wo pé ta ló lè bá tọrọ ẹja ẹjá lọ pé tọrọ kí wọ́n sọ̀rọ̀ ẹjá lọ pé málà kó wá sọ̀rọ̀ báwọn èèyàn náà bá jọ ara lójú wá wọn pé kò sí kò sí mo ti lè òní gbà bẹ́ẹ̀ kò sí rí bẹ́ẹ̀ ọlọ́run ní ká báwọn ará ilé ẹ̀kọ́ àti kí o lọ yẹ apá rẹ lélẹ̀ fún àpọ̀. ó tó kàn yẹn lẹ́yìn wà á lé ok. àti bẹ́ẹ̀ ni o ṣe ìkìlọ̀ fún àwọn ẹbí rẹ tí ó súnmọ́. àti kí o lọ yẹ apá rẹ lélẹ̀ fún àwọn tí ó bá tẹ̀lé sí rẹ nínú àwọn olùgbàgbọ́ òdodo. tí wọ́n bá sì kọ sí rẹ. ṣé bá wà kọ sí ẹ. lọ pé dájúdájú èmi bá rí kúrò nínú ojú ẹ̀ ṣe ń jẹ́. èmi ti dí sẹ́kùn yín èmi báyìí ṣe tẹ̀sí. lónìí náà wọ́n lè kọ̀ tàwa náà wọ́n sì lè kọ̀. náà la sán ọ̀nà bí wọ́n ti kọ̀. Eléyìí ń bẹ lọ́wọ́ wa, àmọ́ eléyìí ò sí lọ́wọ́ ànábì sallallahu Bọ́lá ò rán ànábì níṣẹ́ pèpè sínú ìsìláàmù yìí. Ìwà ṣe àti sùúrù rẹ̀ ọlọ́run ti ó ti àtàkì ẹ̀rọ fáànàbì tòun ti bẹ́ẹ̀ náà wọ́n kọ̀ fún wọ́n kọ̀ sí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. ẹ jẹ́ ká sàkéèsì ìgbà méjì àwọn tó súnmọ́ ìmì àtẹ̀yìn tá a tó wọn ẹbí tá a ti kọ́kọ́ fèlè ni lọ́pọ̀lọpọ̀ wa. torí pé àtẹ sí ìgbìyànjú ká bá wọn sọ̀rọ̀ débi ní àti débi táwọn ọ̀dọ́ tó wọ́n gbà tí wọ́n gbà. èyí tó kọ́kọ́ fẹ́ àwọn eléyìí wọn ti wọ bẹ́ẹ̀ lọ nígbà pọ́ọ̀tù kọ̀ọ̀kan nù tó mú ìjà kàn mùnà tó mú bá wà nìyẹn àwọn eléyìí wọn ti àwọn eléyìí ta ló wà jókòó ta ló ẹni tí ò bá láyé ló mọ bá eléyìí kọ̀rọ̀ sọ̀hánà wọ́n lè ṣe Islam tó dà tó wa lọ gẹ́gẹ́ àwọn ẹ̀rí tá a fi kàtàwájú ẹnu kú ẹ̀ má bá wọn ṣe dáńṣe tí ò bá tọ́lọ́wọ́ àti pé kì í rọrùn fún èèyàn láti pè èèyàn séèyàn ẹgbẹ́yàn ti yìnbọn séèyàn ti yàn lóṣù kò lè rọrùn fún láti pè wọ́n sójú ọ̀nà ọlọ́run làwọn ẹni ọlọ́run máa ń ṣe sòrò púpọ̀ ẹni tẹ́ ti kí ti pẹ́ gan láyé láyé láyé fóònù ẹni tẹ́ ti kí ti pẹ́ ẹ lè sọ pé yá mi ní ọ̀bẹ yá mi ń gbalẹ̀ àbíkẹ́ kọ́kọ́ pàtẹ́gùn láti fi kí ti kọ́kọ́ pàmọ́ra náà bẹ́ẹ̀ lẹni téèyàn fẹ́ pè sójú ọ̀nà náà sẹ́yìn yẹn lódì ẹlòmíì ti gbọ́ rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ mùsùlùmí. àwọn ni fẹ́ rí ní mùsùlùmí ọlọ́run mùsùlùmí bẹ́ẹ̀. ó sọ dájú ọlọ́run náà sọ̀rọ̀ èmi bilẹ̀. àmọ́ ọlọ́run mùsùlùmí bẹ́ẹ̀. ọlọ́run mùsùlùmí dubai na lè ná àtùmá ní ìgbìlẹ̀ yìí kọ́lì kálí ìfàlàyé kàtà níta fẹ́ kí wọ́n ṣe kálí ìfàlàyé ẹ̀fọn la sọ síra kalẹ̀ fún. sábà tó wá rẹ̀ ó sínú táwa náà ṣe bí wọ́n ti máa ṣe àtẹ̀fẹ́ kéèyàn àtẹ̀fẹ́ mọ̀ tó yàn ń tẹ̀lé àtẹ̀fẹ́ mọ̀ tí wọ́n ba lókè àfẹ́mọ̀ bóyá wọ́n yọ̀ lẹ́wọ̀n sọ pé ẹ̀wá ń dapọ̀ lọ́yìn wá sí lọ́wọ́ fún òun ti rẹ́dì kò rọrùn rárá. ìyẹn ni pípẹ́ wà tuntun ò bá sokùn fa pé àwọn èèyàn jìnnà létí ọlọ́run àkọ́kọ́ nìyẹn. tá a fi gbogbo pẹ́pẹ́ fún láyé ẹni tí ò ní sí náà ò ní sí náà. àmọ́tẹ́gùn ni báwọn tó bá sí náà lòdì ọlọ́run ti fún ànábì lélẹ̀ ìsọlọ́lọ́ ó ti àtàkẹ́ ó ní àjábàdì rọ́bì wà áfàlẹ̀ tàbí ọlọ́run fún mi ní ádà ẹ̀kọ́ yáyì kí n máa yé gbé pẹ̀lú àwọn èèyàn ọlọ́run fún mi ọ̀fi dúpẹ́ fọlọ́ bẹ́ẹ̀. nígbà tó náà wá sọ ayà ìkàlẹ̀ fàkọ́ọ̀lù yà máṣẹ́lá kò èyí ẹsẹ̀kẹsẹ̀ táyà sọ̀kalà náà ti bẹ̀rẹ̀ ó lẹ́yìn ìkórè yìí àwọn kálímọ̀ tán náà wà á.

ṣùgbọ́n pé ọmọ yìí ni mí kò láyé lọ́gbẹ̀dà lè fi àná ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ìmọ̀ ọ̀sẹ̀ mùsùlùmí náà ń pèpè wọ́n máa ń dogbó lónìí lọ́nà míì tó bàbá làkà ìmọ̀ pé wà wọ́n ní sọ pé òun ò lè sàánú lọ́jọ́ tẹ̀lé gbogbo àwọn àtàbí ọ̀nà àléyìn ni wọ́n jẹ́ káwọn tọ́lọ́run náà wọ́n kí ìdíje tí mo dì láàrin kò sàǹfààní fún ìjọ gbọ́dọ̀ kí àná àbí ẹ̀rùkù democracy lẹ́pẹ́ ọ̀rẹ́ sí ni ìjọ gbọ́dọ̀ kí àná jésù democracy láti nínú ìyàwó àwọn ànábì ọlọ́run tó parun àrí nínú ọmọ wọn tó parun àrí nínú ẹbí wọn tó parun láyé náà tó fi hàn sí gbogbo ayé jẹ́ àti ìjáde abúrí inú ìyàwó ẹni ibi tóun là ọmọ ànábì ní òwò àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run ó ìyàwó rẹ̀ ó ń bẹ pẹ̀lú ẹ̀ ọ̀dọ́rọ̀ ọlọ́run mọ́sálá sọ́tù tàrí màdí ìmọ̀lọ́tà ní wúlọ̀ ànábì ìyàwó ẹ̀ tí ó ìyàwó lẹ́nu pé ẹ bó la ànábì ìlú wà tànábì ìlú tù bó wọn ti dá wà sí wọn sí àwọn ọlọ́run fi àpèjúwe nílẹ̀. àpèjúwe nílẹ̀. fún àwọn tí kò gbàgbọ́. fún àwọn tí kò gbàgbọ́. ìyàwó ìyàwó àti ìyàwó àwọn méjèèjì wà lábẹ́ àwọn wa méjì. tí wọ́n jẹ́ oníwà rere. tó ti ẹ̀kọ́ yá bẹ́ẹ̀ àwọn méjèèjì wà lábẹ́ wa méjì oníwà rere. ọjọ́ wà àwọn méjèèjì wà lábẹ́ ẹrú wa méjì tí wọ́n jórí wà rere tán jẹ́ ní ọlọ́wọ́. àwọn obìnrin méjèèjì wọ́n ṣe ìjàmbá fún àwọn ọkọ wọn. ìtọ́panu wọn ọ̀pọ̀ tó ọ̀pọ̀ ti lú wọn ọ̀tẹ̀gbọ́ ti lú wọn àléyìn ẹ máa gbọ́. àwọn bá lè wọn méjèèjì kò sì ràn kò sì ràn wọn lọ́rọ̀ lọ́dọ̀ tó tán pé àdó first lady ẹ̀yẹ ẹ̀yẹ máa wọ̀ ní ọ̀rọ̀ tí sọ̀rọ̀ tí làwa ń sọ tọwọ́ tọrọ bá dọ́bi ọ̀rọ̀ wà láì tó náà kó tó là. nìyà á ní mi náà a lè pè wọ́n mọ́ wọn pé ìyàwó ànábì lóòtù mà ní ìyàwó ànábì lóòtù mà ní kí lè wá tó fọ́nà láti kẹ́ wọn rárá o báyìí wọn méjèèjì ọ̀rọ̀ wọn lọ́rọ̀ àbí kí wọ́n ṣe náà sọ nìyẹn o kí wọ́n tún ìsì ẹ̀ wọ́n bá yí síbò mi sọlọ́lọ́ òtárò sálà. ó ní kùrẹ́ì ló fẹ́ jíjù nínú ìrántá àtijọ́ ànábì bí ká sọ bẹ́ẹ̀ ni yorùbá o. ọ̀nì yá kùrẹ́ yá máa ṣára kùrẹ́ ó pé láti fi tó fẹ́ jú ọ̀n ṣe bọ̀ wá kétí tó fi dá ọmọ níbi inú ẹ̀. yá bọ̀ bí ìyàtà yá bí ìyàtò àmọ̀tọ̀rọ̀ fún ìlà sọlọ́lọ́ ọ̀tá àrọ̀sọ̀lá ẹ̀sẹ̀ bí mọ́ bàbá ẹni lóbìnrin là ń pè ní amọ́tò ẹ̀sẹ̀ bí papọ̀ mọ́ bàbá ẹni lóbìnrin ó náà ní kọ̀bí yà ìgbẹ̀ láyé gbà náà ó ní kọ̀bí yà màmá màmá màmá kọ̀bí yà ẹgbọ́n tí mo fẹ́ wí o láàbùnrin à ń kì mí náà lọ ìṣe à kò jọ́ ọmọ fún yín ò ká jọ́ àná kò ká o ya Fatima tó ríta Muhammad sallallahu alaihi wa sallam Fatima o ọmọ Muhammad ọkọ rẹ̀ ló kọ rẹ̀ jọjọ. Àlíìlì lè máa lè máa fi ti bá nìkan nínú ọ̀rọ̀ ayé tó wọ̀ bèrè rẹ̀ ní mú ọ mo lè ṣe yẹn láàgbìnrin àǹkì nínú ọ̀rọ̀ ṣe àà mo jẹ́ bàbá tó bí ẹ̀ ọ̀ka lọ́gbẹ̀dọ̀ rẹ̀ kì í àmọ́ tó wà sí lọ. ẹ̀ka kò bó láti máa dáko ẹnìkan tó ń lòlùgbàlà ẹnìkan ní ṣéèkù ẹnìkan ní ìyáàtù ẹnìkan ní gáúsù ẹnìkan ní kútùbù ẹnìkan ní bàbá lókè bàbá nísàlẹ̀ àtàwọn ẹ̀nàkọ́rá lórí inú lórí nípa àbọ̀mọ́ríámà èèyàn tí ò sí lọ́wọ́ tí mẹnitín sí lọ́n sàtẹ̀gùn tí mẹnitín sí lọ́n sàtẹ̀gùn. àṣírí ó sì rọ́jò ní tí wọ́n bá ní kéèyàn ó ké bí èèyàn ń bà ní àbí ilẹ̀ àdínú àwọ̀kọ̀dẹ̀ ìlàjò àwọn ọmọ ìran bàbá rẹ̀ tí wọ́n túnmọ̀ àti ìran rẹ̀ tó ti dìde ó ní àṣírọ̀ rẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ lè annahum àhákùnnáàtù àwàhákùnnáàtù dìbìrìkà nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọkọ̀ kọ́kùnrin nínú ọ̀rọ̀ táyé àwọn ọkọ̀ọ̀kan náà ṣe dáadáa táyé sí fọ́lọ̀ ti kù wọ́n léra wọn nínú sọ́tún nìta nínú àyà kama qala ta'ala ya ayyuhal ladina amanu qu anfusakum wa wa quduha an-nas wal hijara ọlọ́run pàtẹ́ ilé ìlú sátò bá fara àfẹ́ yìí ní òdodo yín là ó bẹ́ẹ̀ sì jẹ́ ni ọ̀là bí iná àbí tí ò ní dáǹkà náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí wọ́n tàrí ayàtẹ̀fà yẹ́rẹ́ lè dìrà ámẹ́nu kúwà òkúta tó wà ní kùn náà rọ̀ wà kó وقد أمر الله تعالى أيضا بالنذارة العامة الله سبحانه الذي فاتي في قلاته صلى الله عليه وسلم لا تكلفون بقوة دفقة كما قال تعالى لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون ما تلقويا بالطبع طبعا وقلكم وتلي وكفون قراني ولا كما كنت تكفي وأنذر وأنذر الناس ما تلقويا آية مين yawma ya'tihimul adab jẹ́ kí wọ́n máa gbọ́ tẹ́lẹ̀ pé ìyá ọlọ́run bá ń bọ̀ níjọ́ kan wọ̀. ya ma sha kure ayi kure ai ya jama'ata kure aw kalimata na wa ka ko qawluhu ishtaru anfusakum ay bi tawhidillahi وإخلاص العبادة له وحده لا شريك له وطاعته فيما أمر به والانتهاء عما نهى عنه اشتروا أنفسكم رابعة الله lọ́nà wo lọ́nà kẹ́ máa dá pọ̀ nìkan lọ́nà gbígbọ́ náà báyé bìtàwọ̀ ìrìnlá mímú ọlọ́run sì ní ààtò ẹ̀sùn láti lè ìbádàtìlá kí ẹ̀sìn sí lọ́run látọkàn yín ó dẹ́yìn náà dúpọ́ lọ́run ẹ̀sìn látọ̀rí kálímọ́tì wo àṣàhádàtà la ilaha illallah wa anna muhammadan rasulullah látọ̀rí kálímọ̀ yẹn ẹ̀yọ kan yín wò àtẹ̀mí náà tẹ́wá bá sì lè fọ́lá ẹ̀yọ kan yín wò àtẹ̀mí náà ó wọ̀rọ̀ jẹ́ tó lọ́hùn pọ́nbélé kò jẹ́ tó lọ́hùn kó tún ọ̀nà kan péré tẹ́sí wọn fi já tẹ̀wọ́ bá lọ́dọ̀ ọlọ́ọ̀ni pé kó jẹ́ tọ́lọ́ọ̀n tó bá yẹ fẹ́ sì làbá wù ó. tí ìwà wa fi kankan tó fi wójú èèyàn tó náà sì mọ̀ pé èèyàn ló ní léyìí kọ́mọ́ kàmẹ́tì ọ̀nà ọ̀nà ó ti kẹsẹ̀kẹsẹ̀ lọ́nà ó ti yọ mo sàbẹ̀wò ẹ̀ ṣíṣe torí tọ́lọ́ọ̀n torí àpàdé kan tó jẹ́ sáyé mi sọ̀rọ̀ ìyára sì ní ẹ̀sẹ̀ ni àmẹ́lẹ́yìn òní tẹ̀sí ìjọ náà títí tí mo lọ kí. títí dùá tí mo ṣe dùá òfin lè ṣe torí tọ́ náà táwọn àkókò tó pé tí ò bá náwó ó padà pé láwọn pé báwọn ṣe gbọ́n ṣe ojú ìkúrá àwọn sọ̀kalẹ̀ olùkọ́ làwọn sọ̀kalẹ̀ nígbà táwọn àpẹẹrẹ èrè ló lẹ́gbàá wọ́n wá ń fa àwọn burúkú ó bẹ̀rẹ̀ pé wọn ìbáàdà ni àmọ́ gbogbo orúkọ ẹ̀ lèyìn ọmọ ọmọ iná kọ́ ọmọ tó bá kù tó jẹ́ tọ́lọ́ tó ń fẹ́ gbé lọ àlùfẹ́ àrùn kọ́ni àrùn ọ̀fọ́yàn lọ rẹ̀ sí ètò pé torí tọ́lọ́ torí pé ọ̀rẹ́ yẹn ni ó bí ọ̀rẹ́ ní ìdúró bẹ́ẹ̀ lọ ló fi dé ọ̀rẹ́ títa ìbáàdà ni ilé ẹ̀rọ gbèrò ìbáàdà tó bá wá jẹ́ pé yọ̀ wá sí kí wá ti kọjú ọlọ́run tó ní ọlọ́ọ̀bá lọ́bi sùn yóò tètè máínọ́ọ̀sì ọlọ́run ní ẹnì kọ̀ọ̀kan ló mọ̀ bóyá tóun ṣe òun ti wójú ilé ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ló ní àdúgbò ètò ọlọ́run ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ló mọ̀ báyìí ní ìlú dánù àlànà fi ní ìbàfẹ́ ọ̀rọ̀ tó ó ṣe áì ó ṣe yọ. fàyínà dáàlì kàwé wọn lẹ́bi yunji min adabillahi ta'ala ìfi ẹ̀sìn wojú ọlọ́run ní ó láyẹ̀ kó fi yẹ ọlọ́run lálẹ́ àyìn sì máa dùn àdàlà ń sáàdì wọ̀là àtà kìí sí kéèyàn gbára lé ni mí ó bẹnu ọmọ sàódì kan tó gbára lẹ́gbẹ́ ọmọ mọ́kà lòun ọmọ mọ́kà lòun débi ti lọ́nà ọ̀dọ́ wa ní aráàmù wa bẹ́ẹ̀ ni pé ọmọ náà fi kó láyé ọmọ mọ́kà tẹ ọmọ bíbí mọ́kà tí o sì hajj kó láyé wọ́n yé tó ń bàjẹ́ ẹnìkan sì gan ni kàárà báyìí àkọ́kọ́ gan ni kàárà pé wọ́n lọ́hùn kó débi omi bọ́ lójú ẹ̀ nìyẹn omi ìdùnnú omi ọpẹ́ pé mo dúpẹ́ fọlọ́ ó gbàgbé iye tó ná ó gbàgbé iye tó ti rísìkì láì omi bọ́ lójú ẹ̀ ọmọ mọ́kà òsìn ní hajj tóbi kò láyé wọ́n wá hajj ìbádàlì ó tẹ̀ ń wà fún un tani ó fà hajj ló kọ ètò sáàfù lówó. láì ìlàlẹ̀ àìsí mọ́rẹ́dù alẹ́ àǹdáàtò làkàtà ìsí ibi tá a ti bí wa àti ìta jẹ́ àmì ìjẹ́ nípa àlámọ̀rí àlùkè àná yorùbá náà ẹgbẹ́ mi máa ń kó jáde yorùbá tó wà wà fún mi. bẹ́ẹ̀ náà ni àwọn bìrìáàpù àwọn àdéhùn wọn wọ́n lé ayé lọ wọ́n yẹ ọ̀rọ̀ pátápátá ni náà ló náà àmọ́ ni àìmọye ayé kan yẹ òjẹ́ látàyé kan láti yorùbá máa ń pè dandan ní àtúbọ̀tán bí nǹkan bá tẹ̀lé láyé yìí ní àtúbọ̀tán yorùbá kì í sáré kìámà wọn gbọ́ àtúbọ̀tán yìí sáré kìámà tí kí oṣù náà kó bẹ́ẹ̀ kàn lọ́ọ̀bá kò láyé wọ́n gbọ́ yé sí pé kí ni á tẹ̀tẹ̀ bó ṣe bímọ sí àti bó ṣe lọ́rọ̀ sí náà ibi tó parí náà bẹ́ẹ̀ ni wọ́n yẹ kí é ṣe bí àlùfíà àbáwọ́sẹ́ ọlọ́run kì í sóbi ọ̀rọ̀ ìyáwó ni ọ̀rọ̀ ni òun ni ọba ṣe máa ń lọ́rọ̀ àtúbọ̀tán wọn. torí ẹ̀ta máa ń sin òkú kan táwọn yẹn ń sa ayẹyẹ ẹ̀ tí wọ́n ṣe fi ìsàbẹ̀rẹ̀ káàkiri wọn ní à ah, bọ́lọ̀ tí ó yẹ lágbájá yìí ọlọ́run tí ó yẹ òun náà. torí ọtí tẹ́lá ń já ọtí ni àwọn olórin onílù òsín tó nílò ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi sọ tán lówe màálù lọ bí ẹ̀wọ̀n gbọ́ wọn ní lọ sí ọtí sí ah ayé yẹ. bẹ́ẹ̀ wọ́n sì ń dá aláàmú sàárè lórí ẹ̀ àfi tí èbá ti túnà rẹ̀ nígbà tó náà bẹ̀lá yẹn. torí pé ìyáàmẹ àlùmáyìsì ìlàyò àdàbò ìlàáàdì bùká ìhàrìdì àlè wọ́n ń jẹ òfin ní àpẹ̀lú ariwo táwọn ará ilé ẹ̀ pa lẹ́yìn ẹ̀. ariwo ariwo ariwo lásán ariwo olori ariwo àwọn èèyàn àtàriwo kí ló ń bẹ̀ kí wọ́n gbọ́ kọ̀kọ̀kọ̀ lórí náà. tí wọ́n ń yọ̀ lẹ́nìkan fi sọ ọ̀rẹ́ wa ní kútọ̀ nínú ó ní wọ́n bí kútọ̀ nínú tẹ̀ ní bí àtijọ́ tẹ̀ ní kọ́lá fa pé ah, ẹ̀dá ma irú àwọn sáńtẹ̀ ní Yorùbá kí ló lè bà wọ́n torí pé gbogbo nǹkan láyé ayọ̀ náà ni àti pé tó rí fún ìgbàgbẹ́ nìkan bá kú báyìí àǹkárá ó jáde ni lórí ti rí kọlọ̀ kí ló lè kí náà lè ṣe fún ọ láyé tí ó bà wọ́n jẹ́ nígbà tó rẹ̀ kẹ́rù ń báyọ̀ pé ẹ́ lágbàjá tẹ́bi tí ó rọ̀ sí náà ni kí ló wù kọlọ̀ tí ẹ tí ò mú yàn òkú kan kú wà tó wà lé kéwù mo wà ní mádùn làárọ̀ bí àwa ti lè kéwù dé lọ́sàn gangan ariwo ẹkún òjò tí yóò gbádùn láti lò wọ́n ní ọ̀dọ́ ni olówó sì ni òun ni ó fẹ́ dàbẹ̀ ní kó lọ jùlọ ẹbí rẹ̀ torí gbogbo ojú tó ń tó nínú ẹkún láti mọ̀ àwọn òkú onítọ̀hún tẹ́rí kí ó tó di Madrid inú inú kòkòkò orin ńlá ni màlúù ti ń kún tán èrì pé kalẹ̀ kò jẹ́ kẹ́kọ́ ní bẹ́ẹ̀ tẹ́ ń dúbù màlúù báyìí wọ́n ti ń ta sínú wọ́n ti ń ta sínú kòkò orin inú màlúù rẹ̀ inú kòtò kòkò orin rẹ̀ nínú ẹ̀mí màlúù ti mọ́ wọ́n á ka màlúù rẹ̀ pẹ̀tẹ́ wọ́n kàn án ló bá dayọ̀ ìséǹdè lóòrùn tó ti wọ̀ wà láì làdúrà. bá a ti kéré pé lọ́nà yìí àti ọmọ ìyá mi dájọ́ ń gbénu yàrá làbá ń sọ abájẹ́ ti dà. ṣé òkú mi àti ìjọ ń dokún láàárọ̀? ó ti dayọ̀ lẹ́ni tẹ́ ń sọ pé òun ni aláàánú àwọn lọ oníkìlẹ̀ kan ṣe onígbogbo ẹ̀. láàrùn ní àkùnmínà lọ ìṣe a àlàdà láàrùn ní àkùnmínà lọ ìṣe a ọ̀dọ́ ti tẹ́ ọlọ́run bá sọ wípé kò sọ́rọ̀ kan tó fẹ́ rọ̀ yìí lọ́jọ́ tó dàlẹ̀ àrídájú nìyẹn ẹ̀rí tó lágbára ni aláàmàǹtà aláfà aláàmìyá wọ̀sọ̀lẹ̀hìn lórí èyí tó gbé àwọn tí wọ́n tọrọ máwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ fún oníta ànábì ọlọ́run gbogbo tó yẹ báwọn kan dá ọkọ̀ wọn tí wọ́n ní tí wọ́n ti débi ká dá ọkọ̀ wọn làwọn ti ọ̀rọ̀ ti bà ilé ní tí wọ́n kàn fẹ̀ ní tẹ̀wọ̀n lè yá sí àwọn làwọn ẹ̀yàn fà wọn pé lè ráǹfà níbẹ̀ àbí kí àti wọn lè ṣètẹ fáwọn àti káwọn lè rí àǹfààní kan látara wọn àwọn ẹrú fáwọn àná àti kí wọn ti ìnira kan lọ fáwọn. kódà lásìkò dáwà yìí nínú ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dín ní tó bí ń pẹ̀lú àwọn ẹlẹ́sìn náà wọ́n yìí wọ́n ó dà fọ àwọn míì fún ní kànáàbí ọlọ́run kan ká tó dà fà náà bí ọlọ́lọ́ ọ̀dà ọ̀dà ó dáná àwọn tó bọ́ pé nìyá tí ó tẹ́ wọ́n sọ pé Muhammad tó lọ pé kò sí ìgbóga méjèèjì nígbà tí ẹ̀ tí wọ́n dẹ́kù tí wọ́n dẹ̀ra sọ sọ pé yíyá Muhammad. أو بجاهك أو باسمك يا محمد بلوغ قريب محمد síbẹ̀síbẹ̀ náà tí òfin tọ́hún náà wọn ò fún wa pe Muhammad sọlọ́lọ́ ìfọ́lá ẹjọ́ òfin wọn wá ń pè nìyáàtì ni wọ́n wò tàbí Ahmadu Tijani. فإن ذلك هو الشرك الذي حرمه الله تعالى ẹ̀bọ̀tọ́nà ti léwọ̀ gangan nù wà á kọ́ àmàlà bí ìwòsàn lọ́wọ́ àti bìnrin ìdárí tó fi gbá náà أقال نبيه صلى الله عليه وسلم لإذار عنه تقول لما قلوا قد قلوا ما تلقوا ما رأيك في كما أخبر تعالى عن المشركين في قوله والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا سورة الثانية يعني. إلا ليقربونا إلى الله زلفى والذين اتخذوا من دونه bìndú ni àwòlíyà àwọn tí wọ́n mú nǹkan ní ìjọsìn fún yàtọ̀ sí ọlọ́run ẹlẹ́dàá wọ́n wá ń sọ wípé mánà àbúrò wọn a máa pè wọ́n wọn sọ fáwọn òsì wọn o ìyẹn ni pé sábàbí táwọn fi ń sìn wọn ìkúmọ̀ ẹ̀nìyẹn o sábàbí táwọn fi ń sìn wọn ìlà lílù kọ̀ọ̀rọ̀ ìbúnà ìlànà ìdúlùfà àti wọn sọ alájàká mi dábàá wọn àrírọ́lọ̀

fa abtala Allahu dhalika ọlọ́run wá bọ̀rọ̀ yẹn jẹ́ wà nazzaha nafsahu an hadha shirk ó pọ̀rẹ́ mọ́kò níbi ẹbọ ńlá mi wa sayati taqriru hadha al-maqam insha Allah ta'ala nínú sahih al-Bukhari náà ní sàn balọ̀ lẹ́ẹ̀kan ya bani Abdul Manaf anábì tó pe ya bani Abdul Manaf náà wọ́n ti ń pè sallallahu ta'ala sallam ó ní láàbùn ní àǹkùn mí náà lọ́ọ́ ìṣe yà ó ní ní ọ̀rọ̀ kankan fún lọ́jọ́ bẹ̀rẹ̀ àti yà rẹ̀ àbí kẹ́ ẹ ti lọ. Ìyá Abbas ibn Abdul Muttalib ni wọ́n Abbas ọmọ Abdul Muttalib. Ìwọ náà ti lọ́hùn ọwọ́ pé wọ́n lọ sí bí bẹ́ẹ̀ náà rẹ̀ ni kọ̀fíyẹ́ta Ahmad Muhammad Rasulillah ìyá Fàtímà Rasulillah ọjà Muhammad. Qawluhu salini min mali ma shi'ta bèrè kẹtọ́ bá fẹ́ nínú kan táyé báyìí ọ̀dọ́rù lọ́yì sọlọ́lọ́wọ́ àríwọ̀sánlẹ́m annahu láyún jí nínú àdáàbì láyé lẹ́lì náà wà ní àmàlù sọ́ọ̀lì nítorí ti fi ọlọ́run fara ìdí ìfún wọn lápapọ̀ ní wípé kò sí kankan tó láì fún mi ọlọ́run ìlà ìmánu bìlá wà ní àmàlù sọ́ọ̀lì kò tọ́ka ju èèyàn kan léèrè ilé ẹ̀rọ ìyá kúndùrọ̀ alẹ́ ìdí ní òmóòrùn jùmíà àbí nípa ìbáka níbi kan ayé ní náà la lè gbìyàn léèrè o tó bá tún jẹ́ pé ẹ̀yẹ̀ dandan la fẹ́ bi. wà á mọ̀ ọ̀rọ̀ àmà tí wọ́n tẹ̀ máa bèrè tẹ́ wàlúmọ́tìrọ̀ àbáfòrú sí ẹ̀rí báwọn ilé kò jẹ́ káwọn yóò dé kóyá ẹ̀rọ wa bá kó ta ni ẹ máa báàgì òkòrò àtàgbọ̀ ẹ̀fọn jà fáwọn kọ̀ọ̀tà tó náà la mà wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wá ní òṣè kí ní òṣèlè ìròyìn ọlọ́run bá pọ́n délé ní sẹ́wọ̀n àjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ láàrin ẹrú àtọ́nà ọ̀dẹ́lẹ́dà rẹ̀ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe ta ni ẹ̀ṣẹ̀ tó ṣe ọ̀ àbí tó ṣe lọ́wọ́ tó a tó wọ̀ ló ṣe bí ẹ bá fẹ́ èèyàn lóòótọ́ èèyàn wà A fẹ́ lóòótọ́ àmẹ́sẹ̀ tí èèyàn ṣe lọ́hùn máa wá jẹ́wọ́ ẹ̀ fún èèyàn kò bá láàká ìlú rárá rárá kọ̀ láì jìnà sí láàká ìlú wọ́n máa sọ pé òun báyàwó lágbájá ọmọ tán lọ́dọ̀ màdàmù náà kò lẹ́rú là ó tọ́ pàtó ní wọ́n tuntun. òfìlẹ̀ bóyá ló ṣe rú lálẹ́ lọ́dọ̀ ọba náà torí ibi tí ó gbọ́rọ̀ gbà mọ́ wọn. ọlọ́run ẹ̀sẹ̀ báyìí ló tó wájẹ́ tó fi plan tó wá sí bá tó fi fẹ́ rí míì fífẹ́ rí èdè ìtògbè fún ọbí rẹ̀ lọ́jọ́ gbọ́dọ̀ sí yá àná. torí pé ọlọ́run nífẹ̀ẹ́ tó bá wà lọ láyé kò ní láti gbé gbọdọ̀ àti ìyá mi. tó bá ti fẹ́ rí ní ìpé pọ̀ lẹ́gbà tí wọ́n jẹ níyà ẹ̀sẹ̀ rẹ̀ kan tó jẹ́ rí ẹ̀wá kùkù tó kọ́ lọ àbájọ́dọ̀ àti àwọn nìkan ló lè bìlà. èèyàn máa dojú à ń wá ìfẹ́ à ń wá àánú à ń wá àforíjì àmàdójú ẹ̀kọ́ náà ní bẹ́ẹ̀ náà ni àlùjánnà wà nàìjíríà tẹ̀mínà náà bá ti wà àlùjánnà àti bá ti làkúrò wọ̀nà àwòrán àti tó bá jọ bẹ́ẹ̀ ìkúlì máa rẹ̀ ẹ̀kúrọ̀ àlè ìlàlọ́ ọ̀tàhàdà gbogbo tọ́nà pé kọ́nà nìkan ló kápá ẹ̀ ọlọ́run nìkan la máa dojú rẹ̀ kọ. fàlàyé àyè ìlà nínú àlè ọ̀dà nìkan wẹ́ mi ọ̀dà ló lọ. ó tó yẹ múlẹ̀ kó dojú kọ̀ ìpa ọmọ adámọ̀ ká àwọn agbowó lọ́wọ́ ẹ̀ nígbà wà lọ́wọ́ ta ọ̀gbọ̀n mo fi pé kẹ́mi léwu wà lọ́wọ́ ta ọ̀gbọ̀n tó fi kí ìpa ọ̀gá mọ̀ ká. akulu amuwalẹ amuwalẹ náà ti lè bá kùn ní ìjọ́jú tí ọmọ èèyàn níbi ẹ̀bàjẹ́ nìyí òun náà sí màmá òun náà ó máa kà náà sí nínà nìtìrìkì nínú àwọn onínà àpà tó fowó tó kù láyé ni wọ́n kọ̀ náà sí mẹ́dọ̀ ọlọ́wọ́. irú yẹn náà kó kájà kó tó kú bá rẹ̀ lọ́tọ̀ torí pé èèyàn kan òun tó ní àpà àti tó jọmọ yéèdù nínà ló bá jùlọ nà kánú ìkùwánà ṣèyàpì ìkùwánà yìí ẹ ṣèyàpì wàkánà ṣèyàpì tí ẹ máa tí ọmọ yẹn kù ó kí tó tó kù sí kọtọ lọ. dájúdájú àwọn onínàkúnà jọ ọmọ ìyá àwọn yìí. bẹ́ẹ̀ ìṣúná jẹ́ ẹni tí ó kọ sí olúwa. ìlú ti náà wọ́n wá rí ẹ̀jọ́ ọmọ kó bẹ́ẹ̀ ti náà lọ bẹ́ẹ̀ nìkan ṣe ẹ̀mí kíkù. mo lọ bẹ́ẹ̀ tó àti kápá ọ̀tá mọ́ka wọn á fún lóka òka kú sanrí á fún ládò. wọ́n fún ní ìkóbẹ̀rẹ̀ àbí ìkóbẹ̀rẹ̀ wọ́n fún ní wo tí fún lóńdè gbogbo ẹ̀ náà lè jù bẹ́ẹ̀ náà eléyìí náà tó fi lọ bẹ́ẹ̀ ni eré o ẹni ọlọ́run ẹ̀bá ń bẹ lọ́run nǹkan le kọ́lọ́run tó mi lójú kò ojú ẹ̀yìn méjì yìí sẹ́wọ̀n kó yàtọ̀ ìbẹ̀ náà ló wí o títí tí wọ́n ń ṣáájú ẹ̀ o lójú náà fún alùpùpù àtúntà kò tún sọ ẹni tó ọlọ bá àwọn tó tó bá mi bẹ lọ́wọ́ ẹ̀dá ọ̀fẹ́ bá mi bẹ lọ́wọ́ ẹ̀fọ̀dọ́ ọ̀ràn mi lọ́wọ́ kò tún sọ kó o ṣe é lé kó tún dáfẹ́ tó ọ̀là tó ìwà àjà bàbá lágbájá oní ẹ̀rọ lọ́lọ́ báyìí tó bẹ náà bọ̀dá ló sọ yìí torí pa alákẹ̀rẹ̀ ìjẹni ọlọ́run lára èèyàn wá tún lè dá pẹ̀ ilé ilé ìkú ti dẹ bọ́ ẹ̀rọ ìsìlámù ti yẹn náà ó ti yẹn náà gbogbo ìlànà báyìí tó yẹ fàyínà máa ń gbà lọ yìí láàyè náà ni àyàn ní bá ìjẹ kan ti bẹ lọ́dọ̀ náà tó jẹ́kẹ́ kí ìrìn ọba pàdé o ńlá dèbè yìí rí ìtàfẹ́ àyíkó jẹ́ pé pọ́nbélé o láti náà sọ̀tàn-sọ̀tàn wọ̀lẹ̀ kíláàsì láhùn bí máa ṣàrá òun lè bá rí ayé ṣàfàrà òun lè àbí kí wọ́n ti rí sọ̀tàn-sọ̀tàn sí pẹ̀lú gbogbo ìlànà tó là kalẹ̀ pé ká ti wá sí súnmọ́ lọ́wọ́ fàyìntánà láyé ń fa òun dé ìta e o sá nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ̀lọ́ kò sá àǹfààní kan tó ti fún fàtínà lọ́jọ́ gbé dàbí ìyá mi wálé àmì kò sí fún ife lè ṣe fún kọ̀fíyà tó bí àbúrò àbẹ̀gbọ̀n àbúrò àbá rẹ̀ àbí àmọ́ta wálé àkọ́rọ́ ọbọ̀ta ìlàdáyé fàgbọ́yé rù máa ń láwà àrọ̀ kó wáyé tó kò sá àǹfààní kan tó kò fẹ́ lómi ìlàyé yàtọ̀ sáwọn dáadáa kọ̀ wọn kò ilé nà tí wọn ní sọ pé ìwọ Fátímà bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n lọ máa nábì ìwọ ní bíbélì máa bọ ọmọ bọ̀ lọ́dọ̀ àwọn àwọn èèyàn lọ́wọ́ ọ̀tún bí la jẹ́ náà láì tí bá ìfọ́ àná ọmọ ànábì lẹ́nu lóde kan làwọn lọ wọ́n máa ń dápọ̀ ànábì ẹ̀sọ̀ sọ́látò bá nàbì àwọn yẹn ní sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀dọ́ kò sọ fẹ́ni kankan máa fẹ́ nìkan pé tọ́jú ara náà bí tẹ̀lé bẹ́ẹ̀ bí máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan nínú tẹ̀lé à tọ́jú ọba sọ ká gbọ́ ni wọ́n máa sọ pé tọ́jú ara náà bí tẹ̀lé àwọn ẹ̀rọ pé sallallahu alaihi wa sallam ara náà bí tẹ̀lé sallallahu alaihi wa sallam صلوا على النبي الكريم صلى الله عليه وسلم ايجيب بو ايجيب بو صلوا على النبي الكريم لا يرد كل واحد مرة في وقت اوكي لما بقى صلى الله عليه وسلم àbá àlẹ́ ìtẹ́mátì wọ́n gùn ní níbi ẹnu pé àwọn ìrìn àjò kò lè lè kàtó pé ṣé ìjọba yóò kẹ́yìn láàrin sọ́lọ́lọ́wọ́ àríwọ̀sọ̀lọ́ ẹ̀dá kò tó lè ló gbọ́dọ̀ máa jẹun ẹ̀yìn òde tí ó padà sí ibi bíbíà rẹ́lẹ̀ tàbí kó padà sí ibi ṣírìkì náà ibi tí ìwò bí apá nínú ìlú sọ́dọ̀ máa jẹun náà sọlọ́lọ́ ọ̀gá ọ̀sọ́là àti kó ṣe lọ́nà òfìràn kó tẹ̀lé ọ̀nà kó sì tẹ̀lé ẹ̀dá káyà àbùsọ̀lẹ́nu tó rà tàbí tó rà kẹ̀kẹ́ àyà àdàkọ́ wa kò ní kó wípé wípé bí ẹ̀yìn bá jẹ́ ẹni tí ó fẹ́ràn ọlọ́run. ṣé bá fẹ́ràn ọlọ́run. ẹsẹ̀ lé ní. ó tán ẹsẹ̀ lé ní. bébí ẹsẹ̀ máa kígbe mi. ẹnu tá máa sọ pé káfíń ṣe ìwà ṣe ní láti dá ọkọ rẹ̀ kí ti pé ó fẹ́ bá ti pariwo tó àti bí ẹ ti jẹ̀bí mọ́lẹ̀ tó ó ti wá káyìn lára láì tẹ̀lé ẹsẹ̀ lé ní lẹ́yìn náà nǹkan. ọlọ́run yóò fẹ́ràn yín. ọlọ́run fẹ́ràn yín tẹ́ bá tẹ̀lé. yóò sì forí àwọn ẹ̀ṣẹ̀ yín bí. yóò sì forí ẹ̀ṣẹ̀ yín bí. ọlọ́run ti aláborí ti aláborí. ọlọ́run ní ìsìn ànábì sọlọ́lọ́ sọ̀tọ́là kò sí láyé mọ́ ó sì ní ẹ tẹ̀lé mi tó kọ̀rọ̀ láti tẹ̀lé mi. pé tó fi kalẹ̀ ìjọ náà náà tí wọ́n tẹ̀lé tó kò sí mọ́ ni. nǹkan ìdẹ́gbẹ́ náà láti ká أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك